ọmọ yẹn ni. èdè pàgbẹ́ pẹ̀lẹ́ tí mo kú lẹ̀ wò. mo gbé fún yín o níwà tó ṣe pé ṣe lọ fọ́ ọfọ́ kùtùkùtù ni. èmi èmi ọ̀sùn sọ fún kẹ́mi sọ fún ìgbéyàwó wò. Ẹ̀gbọ́n mi ọmọ yẹn ló ń kó fún pàrọ̀ sí lórí. Ọmọ Olúfàdé o! Olú Adélàwẹ̀ o! Adélàwẹ̀ o! Wípé ọ̀pẹ̀rẹ̀ lọ́gbọ́n ah! ṣe lọ́gbọ́n yàbí ọ̀nà. ìyá sàbí ẹ bá bàbá fàṣàkí mi ò mọ kó tó ń lè sọ̀rọ̀ mọ́. bàbá fàṣàkí ò lè sọ̀rọ̀ mọ́ pọ̀. á lù wọ́n bó ma ṣọ́ra. wọ́n ò jèrè láyé. wọ́n kò ní jèrè láyé ò ní jèrè lọ́rùn. ẹni kò ṣe ń ta ajá ó ń yíra rẹ̀ lẹ́yìn. dákun sọ fún mi kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀ yìí èmi pé ah, tó fi tan ewúrẹ́ jiyàn tó tó fi tan adìyẹ jẹ ká. láti gbòòrò ṣe aṣàjẹ́kì aṣọ lọ́hùn mọ́mọ́ bàbá ẹnì kan ìfọkọ́kọ̀lẹ̀ nígbàlẹ̀ ẹlẹ́wọ̀n kọ́kọ̀lẹ̀ nígbàlẹ̀ kọ́nà ti sábà fẹ́ ẹlẹ́kọ́. ó sọrí bí orí ẹni tí wọ́n gbọ́dọ̀ jírí láàárọ̀ kùtùkù. mélòó wá láyé ọ̀hún tó bẹ́ẹ̀ kan wà mọ́ kó kọ́ mú orin sùn. tí ẹ wo àti títí àti títí wọ́n ti kókó ìsàlẹ̀ o. òkú rédíò wà bọ́ lọ́run lé lónìí o nítorí kèmí mo sọ fún ẹgbẹ́ yẹmí òní ni mo gbowó mi lọ́wọ́ rẹ kò ní dọ̀nà nínú wa. torí òfin sùn mi ni bí mo ṣe ń wojú rẹ ó padà fi sùn mi. àmọ́ ewu ah, ah. ni kò máa dé kí n mọ́ra kí àǹfààní wo ni n ṣe fún ọ. ló gbà bí wọn gbà. àwọn ló bú ọ mo ti sọ fún lọ́dún ọlọ́run mọ́ mọ́ pàtó ní ibi kó gbà. ó bọ̀ ó bọ̀. kò sẹ́ni kó fẹ́ kẹ́nìkan tóun nílé ayé àtẹ́lẹwọ́ ẹni ni kì í tàn ní jẹ. You're beautiful. Mama. Really? Mama, daughter, now. Ìmọ̀ fẹ́ unveil ẹ nísìnyí kó lè wá We find you, fáìn ju báwọn èèyàn ṣe rò lọ. Ah, ah, ní sùúrù, kí Calm down now. Wọ́n tẹ̀ kọ owó ọ̀kan tiẹ̀ kúrò lára mi. Calm down. Kí ni mo fi máa dúró now. náà? <laughs> Ní sùúrù, ṣebí ìwọ ló Of course. In ilé ìmọ̀ ni bedroom now? Yes. Mm-hmm so kí ló wá fẹ́ máa waste time níbí báyìí fún. o morúkọ tó ń pè mí mr no waste time kò síbi tó ti bá mi tí mi kì í ṣe inú toilet bedroom kitchen even living room tá a wà yìí wọ́n ń ṣe lọ ni. unfortunately èmi tó wá báyìí mhm. jẹ́jẹ́ láyé gbà ló ń pè mí àjẹpẹ́ ni o nǹkan tí n bá ní jẹ mi ní jẹ rárá bó tó bá yẹ pé mo fẹ́ jẹ máa jókòó máa fara pẹ̀lú fọkànbalẹ̀ ni àjẹpẹ́ ni. ò ní rìn ìwọlé o máa bí ẹni bí ẹran plane. <laughs> wait wait wait kí ló ń try láti ṣe. mo fẹ́ gbé ẹ ní. <laughs> ó ka ẹ̀ lára rírì mo ti rí mhm. lóòótọ́ bọ́ máa wọ̀ rí máa fẹsẹ̀ rí. Are you sure? Wọ́n fẹ́ sí ara bí mu. Ọ jẹ́ ká jẹ lọ. <laughs> Oh my. Honestly, mo fẹ́ lọ find out. ṣe kí ni mo ṣe àti pé ta ni. bẹ́ẹ̀ bá ní iná ni mí ẹ parọ́ bẹ́ẹ̀ sì pè mí ní wẹ̀rẹ̀kẹ̀ ẹ ṣàyè pa torí mi ò ní bí mo àgbá mú gbogbo ara ni mo fi jọ́ ní gbàìgbà. ọ̀bá kẹyọ̀ ọmọ àṣà òde ó dà ó dà kí ni mo lè ṣe fún yín. kí ni nǹkan tí ìwọ lè ṣe fún yín. ọlọ́gbọ́n ti mọ̀ pé ẹni tó mú ẹgbàá dání owó ẹ̀jẹ̀ ló pa fún mi mi ò wá bí láti gbàgbà epo bẹ́ẹ̀ mi ò wá bí láti gbàgbà ìwọ̀. ẹ̀mí ìwọ kankan ni mo wá gbà. ẹ̀mí mi. Ah! Ah, ẹ má gbẹ̀mí mi ẹ má gbẹ̀mí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbẹ̀mí mi. bí òde ò bá dùn bí ìgbẹ́ kókó nílùú rẹ I am not perfect I make mistakes I hurt people but when I'm sorry I mean it. ìfẹ́ kìí tí ìfẹ́ kìí ṣáá kékeré bàjẹ́. àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. wo babe ṣó ṣó ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. ó dídí ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi ro adúrò ọ̀rọ̀ yẹn wọn ò dárúkọ ẹ rárá wàá dárúkọ ẹ tó fifty times. ah báyọ̀ wá dé sí báyọ̀ wà dá ó tún di àmàlà náà báyọ̀ wà ṣe gbà báyọ̀ wà ṣàwọ̀. èmi ìwà ń sìn kò lè bímọ mọ́. ìgbé àbí irú òun ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. Ah, ah. onílé onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ àwọn. tó bá fi jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kọ máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá àfojúbó. mo ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kò sùn sí fẹ́ni tó ti lọ àmọ́ ìfẹ́ kòríkó sùn sífẹ́ ni tó ti lọ. tí mo fi wá rọwọ́ ìwọ ló fọyà ọ̀sáyé mi tó lù bànújẹ́ ayé. òwe láyé pa fún wa. Oh, oh, oh. yóò pẹ̀dá o. ẹ̀rù ayé bí ẹja fura o ọ̀bọ̀ yé kò yẹ nìkan o ẹgbẹ̀fà o ó mà ṣe o. labalábá fò lọ ní tiẹ̀ kò mà mọ̀ pàṣẹ òun akọ́gíyà ẹ̀yin èèyàn inú la èèwà o a ò máa mẹni tí ń dọdẹ wa kiri tó súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹyẹ wa ò ní fò síbi tán tí sọ kò pẹ́yẹ o ah, ó gbẹ́ mi sókè lálá ó mà ṣe o ah, ẹbí wa darí wù mí òwe láyé pa fún wa. Oh, oh, oh. ayé kò máa yọ pẹ̀dá o. ẹ̀rín ayé bí ẹja fura o òbọ̀yé kò yẹ nìkan o. àṣírí lọ́rọ̀ yìí o. ẹgbẹ̀fà o ó mà ṣe o. sálùmí ń sálù. àjòjì tí mo gbà sínú ahéré òun ló kẹranú ayanran lọ mi ò kì í ṣolè bẹ́ẹ̀ n ò níwà ìmọ̀tara ẹni nìkan àmọ́ egbò mi tó ń kẹ́ kó má bàa pa elégbò òun ló jẹ́ kí n hùwà tí mo arábìnrin inú ewu ńlá ni ọkọ mi àti ọmọ mi wà tí o bá wá gba ẹ̀mí mi kúrò nínú ara ẹ̀ ó ṣeé ṣe kí àti ọmọ mi àti ọkọ kí wọ́n bá ewu ńlá yìí lọ. wo arábìnrin ó wù mí láti ràn ẹ́ lọ́wọ́ o àmọ́ kò lè ṣeé ṣe ah, wọlé bàbá mi rè àgbàlagbà ni wọ́n nígbà tẹ́mi bá wá yá ẹ ní ara mi ta ló fẹ́ máa ṣètọ́jú bàbá tèmi kò lè ṣeé ṣe o mi ò lè yá ẹ ní ara tèmi. Hmm. arábìnrin jíjẹ mímu bàbá àgbà àti ìtọ́jú bàbá àgbà kò lè ṣòro fún mi láti ṣe tí wọ́n bá ṣàtìyọ̀ǹda ara ẹ̀ fún mi lọ́nà o. kádàrá ń bẹ àkúlẹ̀yọ̀ ń bẹ bá ṣe wáyé wá rí lára bí ẹ̀dá ò ní ṣòwò nǹkan kankan. ẹ jẹ. afa kí ló wà wá bí. ayọ sáájú. ẹ ó lè fẹ́ ìlú jókòó. Ah, ọ̀rọ̀ jókòó kọ́ ni mo wá bá wa ọ̀rẹ́ Anthony bani ká má bàa ẹni sọ títọ́ ọ̀rọ̀ etí mi ti kún gbòòrò ó ti kún gan àwọn ọ̀rẹ́ wa tó kù wọ́n lè máa wọ́n lè máa bẹ̀rù ẹ̀ kọ́ máa bẹ̀rù sọ̀rọ̀ ṣùgbọ́n èmi máa bẹ̀rù sọ nítorí àtijọ́ rẹ̀ ti pẹ́ ṣó ti yẹ ká tiẹ̀ gbọ́ pé ìyàwó ẹ̀ ti ẹ̀ ṣe mo understand o dẹ̀ kí n ṣe ní ṣìnà bíi ti àwọn nǹkan tó máa ń kó tàwa fẹ́ fẹ́yàwó o ṣe lọ́wájú kó rìn kó mú ìyàwó mi kó fẹ́ ẹ̀yìn yẹn ti ṣe dá yóò wà ní ọmọ tíyàwó ẹ̀ mú wá látàbúlé ọmọ yẹn ìyàwó ẹ̀ mà ló mú wá wá gbé sílé wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ah tani etí wo mi yẹ kí mi ń gbọgbọn get as it be for my hair the last time náà tí mo wá síbí báyìí n bá bá ọmọ ẹ̀ ó bá dákúnlẹ̀ ó bá ní kó máa kó stool down mò ń wò báyìí pé ah tó máa jọ ọmọ títí ẹ̀ ṣó lè dá ọmọ ẹ̀ kó stool down ẹ̀ ọ̀rẹ́ ó dẹ̀ wá bí báyìí ó rẹ̀ rí nǹkan ṣe sí i mo fẹ́ kó cut ẹ níbi tó sọ nìyẹn. ìgbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ o ní pé ti kún nígboro. of course. ọ̀rọ̀ òkèèrè ni tí kò bá dín a lè so i'm not surprised about whatever tí mo bá sọ nígboro but nǹkan kan ni mo fẹ́ sọ fún ẹ etí ẹ tó kún John torí tọ́lọ́run there is time for you láti sọ orí ẹ kodò kò jẹ́ kí nǹkan tó kún etí ẹ̀ kó ṣe dànù. kẹ́mi sọ etí mi kò dùn. yes àti wípé kí ni ìtumọ̀ kó máa wá sínú ilé mi kó máa poke nose ẹ̀ sínú affairs inú ilé mi <laughs> mi ò like ẹ̀ yes mi ò tó o bá continue báyìí i bet with you wípé friendship wa ìta ló máa mú i won't let you come to my house again ṣé kó má bọ ọmọ wí ni ẹ̀yin yìí náà tún ni o tí kò bá bọ ọmọ yẹn wí bó ṣe yẹ kó bá wí ẹ máa ní nítorí pé òun kọ́ ló bí ìdí nìyẹn tó ṣe fi sílẹ̀ tó ṣe jẹ́ kó bàjẹ́ kó rà kó ṣètò àbí bẹ́ẹ̀ kọ́ báwo lọ ṣe fẹ́ tẹ̀yà ara yìí lọ́rùn náà. Then let me say this to you. If you continue this way, I won't allow you access into my house again. A lè máa ṣọ̀rẹ́ wa níta. But wípé kó wá wá sínú ilé mi kó bẹ̀rẹ̀ sí máa poke nose ẹ̀. I will not accept that from you anymore. so ṣọ́ọ̀ṣì ń tọmọ níwá àti ọmọ abúlé ṣe ń tọmọ sókè má dá sọ̀rọ̀ ẹ mọ́. malik. ìfẹ́ mo ní sẹ́wọ́n fi ń bẹ̀ sọ̀rọ̀ ọ̀gbẹ́ni. mind speech to mama bami now. if you no wan make i come your house that again. that lady is my wife. is your wife ìyẹn abúlé yẹn. that lady is my wife. <laughs> bro I mind what well, you say to kò kò sí problem kọ́tẹ́ mo wá fẹ́ sọ fún ẹ òun nìyẹn kó má ṣe ọmọ yẹn yàmàyàmà o ti gbọ́ ọ̀rẹ́ tán bẹ sàn tó fẹ́ gbọ́rọ̀. a grown up man o gbẹ́rù ẹlẹ́rù sórí òfà títí ẹ̀ dání. This is so disappointing. a ò máa mẹ́ni tí ń dọdẹ wa kiri tó súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹyẹ wa ò ní fò síbi tán tí sọ kò pẹ́yẹ o ah, ó gbẹ́ mi sókè lálá ó máa ṣe o. dálẹ̀ ń jẹ ni. <laughs> dádì bíi ti bọ́ ah wo tọ̀rọ̀tọ̀rọ̀ ní ṣẹṣẹ fi yàtọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àìwọ ah, tó ti dáadé o <laughs> fẹ́ lè má pè mí bẹ́ẹ̀ rí. ilẹ̀. ah ẹni kẹ́ ti gbá panu àbí. ah pàdé ibi táyé bá ti bá ní làá ti jẹ <laughs> hmm, oúnjẹ gidi ó tó dé mo sì máa fẹ́ lè panu. dadi hmm. ó ní nǹkan kan tí mo fi bá yín sọ. Hmm, ṣé o ní. kúlẹ̀ o àwọn kan ni wọ́n wá bá mi wọ́n wá fi ọ̀rọ̀ iṣẹ́ kan lọ̀ mí iṣẹ́ náà wọ́n ròyìn wípé ìlọ́po mẹ́fà owó tí mò ń rí nínú ọ̀sùn tí mò ń ta yìí ni màá máa rí ń bẹ̀. Ah. <laughs> wọ́n dẹ̀ ní iṣẹ́ náà kò ní wàhálà nù rárá. Ah, àmọ́ èmi ò tí ì jẹun ní ihò mi ò tí ì sọ pé mo gbọ́ ah, mi ò dẹ̀ sọ pé mo gbà ìdí ni wípé wọ́n ní ibẹ̀ ni màmá gbé èmi wá wò pé tí mo bá lọ ń gbébi kan tí mo fẹ̀yìn nìkan sílẹ̀ lẹ̀ báwo lẹ ṣe fẹ́ máa kóòpù ta ló fẹ́ máa tọ́jú yín ta ló fẹ́ máa dáná fún yín ṣé ẹni wá fi ó lòlì ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo kàn lè máa yọjú sí yín hmm. ìdí nìyẹn tí mo ṣe sọ fún ọ pé bóyá mo gbọ́ àbí mo gbà ṣe mo dúpẹ́ yóò dáa fún ọ ọmọ mi fẹ́ wọ náà hmm, ọmọ sì ṣe fún ọ jẹ. àmín. ah nǹkan ayọ̀ nǹkan rẹ̀ ni òun iṣẹ́ tó mọ̀ sí tí ó tún fún ọ ní ìlọ́po bíi mẹ́fà ilé ibi tá a ti rí nǹkan mú lọ sẹ́nu nǹkan ah, ayọ̀ ni pàápàá jùlọ gbogbo wàhálà tí àwọn ọlọ́sàn ibi tó ti máa gbèsò gbogbo wàhálà tí wọ́n tún kó sí ẹ nígbà gbogbo owó kọ́ gbogbo owó kọ̀ọ̀kan pọ̀ ń bẹ̀ náà ah iṣẹ́ di ṣíṣe mo fàṣẹ sí i lọ gbaṣẹ́ kó o ṣe kó o sì mọ gbowó sápò ìdùnnú tèmi náà ni wò ó lọ bá gbà báwọn yóò dín wàhálà rẹ kù à ń gbóògùn gbogbo ògùn tó ọmọ rà fún mi tó ń jẹ ti gbogbo ẹ ìrọ̀rùn ni ó bá dé nígbà wo náà la ní fira wálẹ̀ ṣùgbọ́n bí ìtìkú kọ́ ọ lọ́kọ ọ rèlé ọkọ bópẹ́ bóyá pẹ́ ó di dọ́kẹ́ káfíra wálẹ̀ náà ẹ̀yin má wàá sọ ìyọnu sórí nípa tèmi ìyá làbàkẹ́ àti làbẹ́kẹ́ ó máa ṣètọ́jú mi wọ́n máa ṣèyún wọ́n máa tọ́jú mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn kú kí ṣẹ̀ṣẹ̀ bí ọba ṣe ń lé náà tẹ́lẹ̀ bí ọba kiri lọ wọn máa ń ṣètọ́jú mi wọn máa ń ṣe pẹ́pẹ́ fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Hmm. ìyá làbàkẹ́ hmm. lọ́mọ máa tọ́jú ah. hmm. ìyá làbàkẹ́ yìí náà ni. bẹ́ẹ̀ ni bí gàrí bá tán lé ìyàlàbá kẹ́lẹ̀ ń bu fún. lórí lórí wọ́tọ̀. Hmm. <laughs> bépo bá tán eh. ìyàlàbá kẹ́ náà ni o eh. ṣé kì í ṣe wípé nǹkan mi wà nú ọ̀rọ̀ ìyàlàbá kẹ́ yìí. pẹ́rẹ́ kò sí <laughs> kò sí nǹkan kan eh. ìyàlàbá kẹ́kàn tọ́jú mi ni. kì í ṣe pé ẹ ti ń nífẹ̀ẹ́ wọn báyìí. tó bá jẹ́ tó nífẹ̀ẹ́ dé ìfẹ́ là kọjá òfin. Ah. Hmm. <laughs> ìfẹ́ là òfin. Hmm inú mi dùn sí ah. mi ò dẹ̀ lè yé máa yọjú sí hmm, hmm, yóò dáa fún un àṣeyẹ lálákànṣepo àṣeyẹ ló ṣe òní hmm, sórí burúkú àkọ́kọ́ bá àdábọ̀ ní sọ lọ́sẹ̀ mo ṣe rí nù. ọ̀dà ọ̀dà wọ́n wọ́n mú ìgbà kó jẹ ah. wọ́n mú ìgbà kó jẹ pé òun ìrìn àbí pa ni. ẹ̀wà ah. ní ìgbàsẹ̀ tí a jẹ́ ọkàn tèmi ní ó balẹ̀ gbogbo nǹkan ó tún máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ oògùn mi máa lọ déédé wàhálà tó ti ẹ̀ ń gbé lórí tọ́ lọ́sàndé ìgbọ́n ti pọ̀ jù. Àjàní tiwa ẹ lè lálù sọ̀rọ̀ ni ọmọ ọ̀dọ́ tuntun tí mo ṣẹ̀ gbalélé Adúfẹ́ lórúkọ ẹ̀ òun náà wà in charge iná dídá and má rò pé iṣẹ́ tiẹ̀ ti tọ́nu ilé yìí o wọ́n lè ṣe máa fọ tọ́ílẹ̀tì àti tọ́ílẹ̀tì tọ̀dọ̀ mi kí ni mo sọ. sọ́dọ̀ bá sọ̀rọ̀ bá. I'm sorry ma. kí ló dé bóyá ṣe bí dìdìrin. Àjàní kí wọ́n ṣe ń dúró ṣe ó ṣì bọ́tà jẹ́rẹ́ ẹ̀hẹ́ ti wá toilet mi ló gò fọ́ láàárẹ̀ ṣó ti fọ́. Um, actually àwọn aṣọ tẹni kì í fọ ó dìlé mi. aṣọ mélòó ni mo kó fún ẹ aṣọ tèmi àti dáàdi ẹ wọ̀ ó ń lò ó lè fọ òun náà lè fọ̀ ó ti wá wúlò kankan mọ́ rárá àwọn ọṣẹ toiletries tí mo rà kọ́ ti gbé mu bí ìyá ẹ̀ ṣe máa mu àbí tó bóyá wá ní mo burú adùnfẹ́jọ́ ṣé mo burú. rárá mà ṣé mo burú. ẹ burú mà. anyways yàrá ẹ lẹjọ máa máa sùn àbí ṣòro kó máa ní yàrá ọ̀tọ̀ ni iṣẹ́ kọ́lẹ̀ lẹjọ́ nínú ilé yìí ọmọ ọ̀dọ́ ní ọmọ ọ̀dọ́ níwọ náà o ò ní iṣẹ́ kan tó special tó ń mo wọlé lọ. oníkan tó fẹ́ sọ kí ló ń dúró ṣe. ní kí ẹ mọ o bó ṣe rí o ò dẹ tẹ̀lé náà tó dúró ṣì tó wá dúró síbẹ̀ ó dẹ̀ dúró ṣì sí mi lórí ẹni tó bá rẹ́ sọ lẹ́yìn ògìdì ni ebi ń pa mí o. eléyìí màmá ga eléyìí màmá ga. tó bá jọmọ tiẹ̀ ó dá mi lójú òní ṣé bí èyí ó. ojú ẹ láìníyàn máa ń ráre ojú àìláìlẹ̀ nìkan máa ń ah. fẹ́ sà. Ah, no no no no kò sí nǹkan eh, ok ò ń lọ ata. bẹ́ẹ̀ ni mo ń lọ ata. Eh, mo kò fẹ́ wá sọ fún ẹ ní ṣórí irú ata rice tó ṣe last time yẹn irú ẹ̀ ni mo fẹ́ kó tún sí. òun náà ni mo fẹ́ ṣe báyìí. ẹyà eh, àkàtì um, àti wípé kò sí time tí mo tiẹ̀ kì í commend effort ẹ̀ tó bá ti dà mọ́ you are a very good cook. ẹ ṣe sà. ṣòrí ó máa ń dáná bí èèyàn kan dẹ̀ wù mí kí n sọ fún ẹ dòwò ìyàwó mi ni ṣùgbọ́n ti jọ́ lọ. sorry. no no no okay owó kan lẹ́yìn méjèèjì mi so there's no time. ọlọ́run á fọ́ọ̀rù kẹrùn. owó kan lẹ́yìn méjèèjì mi. ẹ ṣe sá. jọ má wàá jẹ́ kó pẹ́ because i'm famished. mo ti gbọ́ mi ò ní pẹ́ ṣetán sá. Yeah. gíláàsì tí mo fi ń wojú ọmọ mi ní gíláàsì tí mo fi ń ríran káyé màgbà gíláàsì mi káyé màgbà gíláàsì mi ọmọ mi ní gíláàsì mi ọmọ mi ní gíláàsì mi ọmọ mi ní gíláàsì tí mo fi ń wojú ọmọ mi ní gíláàsì tí mo fi ríran káyé mọ̀gbàgì. ní gíláàsì tí mo fi ríran mọ́ mi ní gíláàsì mọ́ mi ní gíláàsì tí mo fi wojú mọ́ mi ní gíláàsì tí mo fi ríran káyé má fọ́ gíláàsì. What is the meaning of all this for crying out loud? Eh? Your mom has passed and gone. Why not let her rest? Àti sí mommy eh? But she was singing like my mom. Will you please cut the crap? Ó túmọ̀ sí wípé gbogbo nǹkan tí Kọ́yìn Sọ́lá ń sọ nípa ẹ̀ kò parọ́ mọ́ ẹ̀. Onílọ́wọ́ òdìsẹ́rù. Ẹ́ eh? ẹni tó yẹ kó jẹ́ kó lo simi jẹ́jẹ́. Why not let her rest in perfect peace? Now listen to me. If you want peace to reign between you and I nínú I want you to stop all this act. Shogbo, your mom has passed, she has passed and gone. I'm sorry, Daddy. You need to be sorry for yourself Tori, o Munu múnú mi dùn O dẹ̀ ń jẹ́ complain nipa ẹ̀. Ṣé wọ́n nìkan ni? O máa wa mudika múdí káàkiri nínú You are not making me happy and you really need to change okay daddy. then again gbogbo home chores tí Kọ́nsọ́lá ní pé kò ṣe have you done them. Um, àǹtí àdùfẹ́ ti bá mi ṣe kó tó lọ sọ́jà. àdùfẹ́ ti bá ẹ ṣe òun náà ló ń bá ẹ jẹ ló jẹ kó máa ṣe gbogbo eléyìí tó ń ṣe because i'm not really understanding you o kò sí kankan ọ̀nà ẹ̀ tó fẹ́ ṣe and you are growing o ń ṣọmọdé mọ́. daddy why didn't you come for our PTA meeting schedule mi tight ni mo dẹ̀ delegate kan ìsọlá pé kó wá represent mi ṣé kò wá ni. no she didn't. she did not. she did not come. Um, tó bá dé máa béèrè lọ́wọ́ ẹ reason tí kò ṣe lọ um, and like I said earlier you really need to change. ṣùgbọ́n mi. okay daddy. get me my phone. máa need láti place owó ẹ̀ náà then stick ẹ̀ o máa target ẹ̀ síbi cue ball yẹn white ball yẹn wọ́n máa hit ẹ̀ kó ba ball tó ń hit gangan now do it. Ah. Ah. olódo wo tún wò òun lélẹ̀ òun lélẹ̀ òun lélẹ̀. as simple as A B abc. yẹ ipò yẹ ipò yẹ ipò. gbẹ́dúró náà adúfẹ́ màìdè látàrí tí mo ti ránṣẹ́ àdùfẹ́ ibo ló ṣùbọ́jà ló ràn. ọjà ni mo ràn kọ́ tí mo lè ràn pọ̀ rárá àbọ̀ mo fi òpè kò tí ì pẹ́ jù. a ó pẹ́ o two hours kí ló ń rà ní funfun two hours ti pẹ́ ju ó máa bá mi níbẹ̀ ó náà tẹ̀kú mẹ́ni tó níná. ọ̀nà uh, ní sùúrù so far so good àdúfẹ́ òun ṣe ọmọ burúkú àná ọkọ kì í ṣe ọmọ burúkú in fact ọmọ yẹn god sent ló jẹ́ nínú ilé. she is a very good girl most especially tó wá dáná sórí ọbẹ̀ ẹ̀ Ah, it's always second to none mo máa ń jẹ mo máa ń pọn ọ̀nà lánìí. ah ọmọ yẹn ìfà tó bá ń gbọ́ wife material hundred percent ọkọ ẹ máa enjoy ẹ. ṣé ti ka sórí tán kókó onú ìròyìn tẹ́ ah, ẹ̀ka ṣe ti kà tán àdìfẹ́ múnjẹ́sẹ̀ àdìfẹ́ godsend àdìfẹ́ kíní kan tádùfẹ́ bá ń dáná tá lè rò pé ń kọ́ àdìfẹ́ fata sí o fiyọ̀ sí o fepo sí o fimagi sí o àbíṣẹ́ rẹ̀ pàdùfẹ́ fún ẹ̀ ló ṣe oúnjẹ yẹn. Oh, má bínú mi ò mọ̀ ọ̀bá dẹ̀ ti sọ fún mi pé wọ́n ló máa ń kọ́ bọ́yé máa ń se ọbẹ̀ mo máa ń wo náà. tí mi bá kọta ló fẹ́ kọ. but to be honest her soup is always palatable. mo ti gbẹ́ wo mi ò tiẹ̀ claim mo fẹ́ lọ dáná. wá kí ló ṣó ti abínú nìyẹn. bébì ó má bínú ìwọ́dà má bínú.

bàbá àgbà wà torí tí wọ́n gan ni mo ṣe wá rí ẹ kí ló ṣe bàbá àgbà nǹkan kan ò ṣe bàbá àgbà o àmọ́ ọkàn wọn ń ṣe àfẹ́rí mi bàbá àgbà bàbá àgbà fẹ́ràn ìlú pọ̀ àbí ìgbà wo ni mo ṣe kúrò lọ́dọ̀ wọn tí ọkàn wọn tún ti ń ṣàfẹ́rí ẹ̀ dàbọ̀ máa yọjú sí wọn láìpẹ́. ìwọ àti talẹ wá sọ̀rọ̀. èmi àti ẹnì kankan sọ̀rọ̀ orí fóònù ni mo ti ń bá yàn sọ̀rọ̀ mọ́. orí fóònù ti ń sọ̀rọ̀ lòun ẹ wá lọ fatafatafata bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú mà ìgbọ́rọ̀ yẹn ṣe ká mi lára sí ni ọ̀rẹ́ mi kan ni ọ̀rẹ́ ẹ̀ fẹ́ fi ọbẹ̀ yìí jẹ́ níṣu níṣe ni ọ̀rẹ́ yẹn ìṣèlú gba ọkọ mọ́ lọ́wọ́ torí ẹ̀ ni mo ṣe ń pariwo sọ́wọ́ mi. ẹ ṣe ń lo amọ̀ tó fi ń pariwo fóònù bẹ́yẹn anyways bá mi ṣe tí kò gbẹ́ bá mi sì ti rún. tó ní wọ́n gbọ́kọ yẹn kí wàá ní ọ̀rẹ́ yẹn ṣe fẹ́ tó gbọ́kọ yẹn. Ah, mi ò ṣe nǹkan kan fún ẹni tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ o kò ṣe nǹkan kan fún àtọ̀ ó kàn fi ilẹ̀ fọ́ lọ́wọ́ hmm. wípé kò sí nǹkan kan téèyàn ṣe ní ayé yìí tí ò lẹ́sàn. ọ̀dà ọ̀ṣù máa lọ. kò máa mọ̀ páṣọ òun akọ́gíyá ẹ̀yin èèyàn inú la ìwà o a ò máa mẹ́ni tí ń dọdẹ wá kiri tí òun náà ṣe pé owó ṣe tó sàn yìí. ẹyẹ wá o ní fò síbi tán ti sàn kò pẹ́yà o ah, ó gbẹ́ mi sókè lálá ó mà ṣe o ah, ẹbí wa darí wọn. láti wákàtí ọ̀gbìn lọ oògùn ọ̀gbìn mi tí ọkọ rẹ bá mọ àmúgbò ní ọkọ rẹ oògùn tó fẹ́ mọ́ ìjọ tó bá tó aṣọ owó ẹ̀ṣọ́ wọ́n sọ yìí o. àdùfẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ lórí ọkọ mi ọmọ mi tí ò jẹ́ kó bá ìwà ayé mi. yàtọ̀ láàrin òkú àti ẹni tó sùn. bẹ́ẹ̀ ni kò sí ìyàtọ̀ nínú ẹni tó ti kú àti ẹni tó sùn àmọ́ mo fẹ́ kó mọ̀ ní pé tó bá ti jí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó máa dàbí àlá lójú ẹ̀. ṣe mọ gbogbo nǹkan yìí hmm. ó ní ìwé kan tí mo máa ń kà nílé ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà nínú òkú àti alààyè ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà láàrin àkúdàáyà àti àlùjọ̀nù ìwé yìí ló wá jẹ́ kí n mọ ìbáṣepọ̀ tó wà láàrin àkúdàáyà àti alààyè. Hmm. òkè ọba òkè má da ayé yìí kẹnu. lóòótọ́ láyé kẹnu àdùfẹ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ fún oore tó ṣe fún ọkọ mi àti ọmọ rẹ kò sí nǹkan tó gbé o wàá dẹ̀ kéré àmọ́ mo wá fẹ́ sọ fún ẹ o má díwọ́ oore ṣíṣe rárá rárá túbọ̀ máa ṣe oore sí i nítorí oore ṣíṣe ó lè sọ ẹ̀pà méjì di ẹgbẹ̀fà. oore ṣíṣe ó lè sọ máa họ́ ó máa bọ̀ ẹlẹ́dàá mi ó sì ṣàánú mi. àdùfẹ́ ọba sì má ṣe báyìí o ọba wá sáyé kọjá kémi ọmọ ọlọ o ẹlẹ́dàá mi wọn ọmọ bá ìṣàdéhùn kí n má bọ̀ ọmọ sáyé lọ tó sì dé yín ọ̀kọ́ mi kan so nǹkan mà ṣe mí o mo mà họ́ ó mà bọ̀ mo mà họ́ ó mà bọ̀ ẹlẹ́dùn àmọ́ bàjẹ́ ìṣòfò ọmọ wọn ọbẹ̀ ṣàdéhùn pé wọ́n fọwọ́ mi gbọ́mọ sí i àdùfẹ́ dákun dìde dákun dìde síbi wọ́n lọ́mọ olódò ọmọ olódò ńlá rẹ̀ kó o sì dìde kó gbóhùn ẹnu jẹ́kẹ̀mí ọmọ ọlọ jẹ́kẹ̀mí ọkùnkùn mọ́ ọlọ kí wọ́n máa gbélé ayé ṣẹlé ayé rẹ̀ kó o sì ṣàánú mi àbí kí ni mo kúkú wá tún gbélé ayé ṣe ẹlẹ́dàá mi ṣàánú mi ẹlẹ́dàá mi ṣàánú mi ẹ̀yìn ìyá rẹ tó lóun rẹ̀ gbà nǹkan wá fún mi ńkọ́. tí náà bá lọ wọ́n lọ sọ́dọ̀ ìyá bẹ̀bẹ̀ alágbó láti lọ gbàkọ́ wa. Ah, kò bá má ṣe báwọn kò bá má ṣe báwọn nígbà wo ni yóò wá gbé nǹkan dé nígbà wo ni yóò jí mi lọ́mọ sáyé. sọ́sẹ́ yá mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ aládàá mi àdùfẹ́ dìde o àdùfẹ́ ti yí ọ mo dúpẹ́ ẹlẹ́dàá mi ẹ bá wọn sọ làjú ó làjú ó làjú ah elédùn àbò dúpẹ́ orí mi mo dúpẹ́ òkìkí adé ọba lùfọ̀n ọba àkóso mo mà dúpẹ́ lọ́ọ̀rẹ́ wọn mà kákòrò àdùfẹ́ àdùfẹ́. ọ̀rẹ́ wo má bínú pé mo pè wá síta láti wá sọ̀rọ̀ gbogbo ìgbìyànjú mi lórí ìyàwó ẹ̀ mo rí i pé kò respond fún treatment rárá so gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ìrísí tí mo fi fún ẹ ní advice ni fẹ́ kó fẹsẹ̀ létò. jóná tí nǹkan tó ń sọ tó bá yé mi dáadáa ò ń try láti jẹ́ kó yé mi wípé situation ìyàwó mi wá spiritual kan yẹn. àbí. wọ́n wà critical gan. ọ̀rọ̀ yìí ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀. túbọ̀ sún túbọ̀ sún túbọ̀ sún ẹ̀mí ló ń pè é. <laughs> túbọ̀ sùn ó dẹ̀ ń tẹ ìrù ọ̀ká mọ́lẹ̀ mi ò náìsí o ó kàn ní kí n sọ fún ẹ̀wọ́n náà dẹ̀bọ̀ èmi kọ́ mi kọ́ gbọ̀ngbà sọ tí o rí gbogbo bó ṣe ń yọ sọ pátápátá ni mò ń yọ gbọ́ o bẹ́ẹ̀ ni torí àdàbà ẹ̀ ń pè gèdè bíi pẹ́ni pẹ́yẹ ní ògbọ́ ẹ̀yẹ ní gbọ́ o títí ló kàn tì dákun sáàdì yóò wá kú àwọn àtẹ̀yìn rẹ̀ nìyẹn. Ah, ẹ wò sá gbogbo eléyìí tẹ̀ ń sọ yìí kò yẹ hit the nail on the head. ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ̀kọ́ ẹ̀ ń jẹ́ má bínú kí ló ṣẹlẹ̀ sà. <laughs> bí ò bá sí tọpọlọpọ màlíkì tó pè mí lábúlé bẹ́ẹ̀ ni lórí bẹ́ẹ̀ ṣe ń fìyà jẹ tiwa láyọ̀ ah. ah, ah. ojúkan ẹ̀pà ojúkan èrè àbí abọ́ oníwájú onílẹ́yìn ni ẹ wá ń fìyà jọ ọmọ òkú ọ̀run àbí gbòó <laughs> mo jọ ọ lójú túbọ̀ sùn ọmọ ọwọ́ ẹ̀dá tí mo jẹ́ dádì mi ì mọ nǹkan tí màálíkù wa ń sọ fún nǹkan tójú ẹ̀ ò ló wá sọ fún yín. dáhùn mọ́ bínú mo bọ́ gbé fógún ọdún mo bọ́ sùn fọ́gbọ̀n oṣù mo wá gbẹ̀yìn wẹ́ mo gbẹ́ lábọ́ra bẹ̀yìn funfun ó owó àwọn ẹ̀yìn wò tí ò bá mọ̀ ẹ́ máa gbẹ́ bẹ́ẹ̀ àbí kò rí ẹ dádì ẹ má jẹ́ kí n parọ́ fún gbogbo èyí tó ń sọ yẹn ẹ má gbàgbọ́ o gbogbo nǹkan tó ń sọ yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o irọ́ ló ń pa. <laughs> mi dẹ̀ mọ nǹkan tó fẹ́ gbà nù nǹkan tó ń ṣe. ìwọ àti Kọ́yìnsọ́lá ẹ wá di pàpà ẹ ń fìyà jẹ tiwa láyọ̀ Kọ́yìnsọ́lá tó jẹ́ pé ọmọ tèmi ló mú wá látàkúlé òun nìwọ wá papọ̀ tó wá di ìyàwó tiẹ̀ tẹ wá fìyà jẹ ọmọ ọmọ tèmi. túbọ̀ sùn wojú mi dáadáa ẹni pa gbónúkú kẹ̀yìn kádùn ẹni pa kàlàmàgbò yìí kásù ẹni bá òní pọ́dún mẹ́ta wọ́n ní bàbá òṣogùn kà mọ́ àmọ́ sì kú díẹ̀ lápò bàbá wọ́n fojú ẹ̀yìn méjèèjì rí máa bọ́. ọ̀rọ̀ wọ̀ ẹ wò jáde iṣẹ́ rí gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń sọ yìí irọ́ ni Malik ń pa fún yín ìmọ̀ nǹkan tó fẹ́ gé inú eléyìí tó ń ṣe dádì. sweetheart. dádì. sweetheart. can you imagine. kí ló dé kí ló ṣe láàrin gbogbo àti bàbá fún ìkẹ́mu gbóni látàárọ̀ imagine o wọ́n kàn wọlé wọn tiẹ̀ fún mi lọ́rọ̀ sọ wọ́n da gbogbo ẹ̀ bolẹ̀ wípé ẹ malik o ó pé àwọn sọ kankan o pé yèmí ń fìyà jẹ ọmọ sorry pé à ń fìyà jẹ ọmọ o ṣó possible kí n máa fìyà jẹ ọmọ tí mo bí ni but baby jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣáà ń fìyà jẹ ni ah, ah, bọ́ọ̀ la ṣe máa fìyà jẹ tiwa ọmọ ọ̀rẹ́ mi kò possible now. àbí nǹkan tèmi náà ń wò nìyẹn ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ìwọ gọ́gọ́ lọ̀rọ̀ yẹn pọ́ǹtì sí. but Drew iṣẹ́ òun fìyà jẹ tiwa ni. Ah, ṣé o kò tún máa bèrè lọ́mi ṣé mò ń fìyà jẹ iṣẹ́ mélòó ló ń ṣe nu ilé tó bá ti jí làárọ̀ kó fọbọ́ kó gbálẹ̀ kó nulẹ̀ kó fọ tọ́ílẹ̀tì tiẹ̀ tọ́ílẹ̀tì mi tọ́ílẹ̀tì tiẹ̀ ó lè fọṣọ àwọn méjèèjì àti tiẹ̀ ṣé mi máa tún máa fọṣọ ẹ̀ fún mi iṣẹ́ mélòó ló ń ṣe. bíkúta ah, bá ní káwo náà home training ni. home training ni ẹ̀mọ́kọ́ tó ṣe dáàdì Fóyèkẹ́ torí pé ẹ̀kọ́ tí mo kọ́ Fóyèkẹ́ láti ilé òun náà ni Fóyèkẹ́ ò kọ́ ọmọ yẹn mo dẹ̀ ń kọ́ ẹ kí mo fẹ́ ṣe ju báyìí lọ in fact i'm surprised mi ah. believe pé malik lè ṣe nǹkan tó ṣe yìí but jọ mo fe bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ṣorí gbogbo iṣẹ́ tó kà sílẹ̀ yẹn wípé ó ń ṣe má tún fi kankan kún fún wọn kó má dàbí ẹni pé èèyàn ń fìyà jẹ ṣóyè èmi dẹ̀ mọ̀ pé à ń kọ́ lẹ́kọ̀ọ́ ni. Ah. ìfà tó dẹ̀ dùn mí kan sí dájú pé ìkẹsìn ó dùn mí gan ni torí mò ń kọ́ ọmọ yẹn ni mò ń kọ́ ni ẹ ṣe ó bá kí n kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ni kó dáná o. Eh, my dear wọ máàkì máàkì máàkì ṣùgbọ́n torí mi náà mọ̀ pé òun kọ́ ni But I want to promise you this. Ṣorí Bọ̀bọ̀ Malik yẹn, I'm cutting my friendship tie with him. Better, o, bẹ́tà. In fact, come má rìn ká má pàdé mọ́. Mo ti gbọ́ mo ti cut ties pẹ̀lú wọn. A ah, kí ló dé? Mi ò mi ò mọ kọ́kọ́ ṣe lójú wọn. Ṣèlè ṣùgbọ́n. Mo Ah, Malik Adé will be wrong. bí ìran. I'm gonna surprise him. Our friendship tie has cut. Friendship tie mi àti Malik ó ti cut. Ó ti yé mi. Mo mọ nǹkan tí màá ṣe sí. Wọ́n dẹ̀ máa ń sọ pé aláàtìṣe ló máa ti ṣe. Aláàtìṣe ló máa ti ṣe. Akẹ́ Take care. ọlọ́run ayé kò máa yọ pẹ̀dá o. ẹ̀rù ayé bí ẹja fura o ọ̀bọ yé kò yẹ nìkan o ẹgbẹ̀fà o ó mà ṣe o. gbogbo ìgbìyànjú dókítà lórí ẹ̀ pàbó ló ń já sí o òun jẹ́ kí n wo pé kí n tún tọ̀ yín wá in fact situation eh, keeps getting worse day after day òun ló jẹ́ kí n tọ̀ ẹ́ wá pásítọ̀ ìṣàánú mi. rẹ̀ tó bọ̀ sùn ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù ah. ní orúkọ ah. wa àti ọlọ́run wa bíbélì wípé àyà yóò bá àwọn àlejò wọn ó fi ìbẹ̀rù jáde nínú kọ̀lọ̀fín wọn tó bá rí bẹ́ẹ̀ gbẹ̀mí. Jésù. Àmín àmín àmín àmín. Àmín àmín àmín. Jésù lórúkọ Jésù. Àmín. Bẹ̀rẹ̀ àtúbọ̀sùn. Ìyàwó yìí ní láti jẹ́wọ́ àwọn nǹkan tó ṣe ní ìgbà kan rí. Wọ́n ti ṣe àwọn nǹkan kan ní ìpamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfi kan jẹ́wọ́ wọ́n ní láti jẹ́wọ́. kí ni nǹkan tí wọn náà ṣe pamọ́ sí kọ̀ọ̀kan. ó máa ga ọ ẹ ti dúró nù kí ni ọ̀bọ fi ṣorí tí náà kí o ṣe kí ló dé tó jẹ́ pé fóyè kẹ́nìkan ní nígbà gbogbo nígbà tá a wà níléèwé òun náà ló máa ń gbégbá orókè gbogbo nǹkan gidi tó bá ṣẹlẹ̀ lábúlé yẹn Foyeke ló máa ń ṣẹlẹ̀ sí ní pé èèyàn tó kọ́kọ́ fẹ́ wá sẹ́kọ̀ọ́ ó fẹ́ kúrò lábúlé Foyeke náà ni o òun náà tún lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wá sẹ́kọ̀ọ́ ẹ tún wo ilé tí Foyeke àtọkọ ẹ̀ tún ń gbé ah ah ṣé wọ́n fi orí tèmi runmú ni àbí wọ́n ṣépè fún mi? um lójú ara ẹ̀ sàn Foyeke máa rò pé òun ṣe mí lóore ni o irọ́ ló ń pa irọ́ ló ń pa ó fẹ́ wáá fi mí ṣọmọ ọ̀dọ̀ nínú ilé yìí ni àmọ́ o kò sábúrú kò dẹ̀ sí ṣíṣe kò sáìṣe alátúnṣe ni á mọ àtúnṣe ara ẹ̀. ni ló fi wọ́ọ̀sù tó fi lọ́ọ́ rí jẹ gbèsè ẹgbẹ̀fà èèyàn tó bá ti jẹ gbèsè ẹ̀mí tó jẹ gbèsè ẹgbẹ̀fà yóò sọ nígbà àgbáyé. omi ògún ní bẹ́ẹ̀ mọ́ lórí ọmọ òkèké ìró kò ní tamọ́láyà ọmọ ọ̀tá ní ìtòsẹ̀wò wọ́n fi mú rẹ̀ fọ́ bèrè wọ́n fi mú rẹ̀ dán wọn jẹ́ kó mọ̀ pé èmi adídáyanu bíi ti ọ̀gẹ̀dẹ̀ èmi dálé mọ fọ́ọ̀gùn lọ́tọ̀ wọn ì bá mi ṣe lérè agbe tó bá mi ṣe mo ti yẹ ìbáwọ àlùkò tó dánwò rẹ wò mo ti yẹ ìbò sí mo ò bí tiẹ̀ fẹ́ yẹ gbogbo ọkọ rẹ àbíkí la. ẹ wo bàbá yorùbá tó ní oore níwọ̀n wọ́n rí sọ bàbá. Ah, wọ́n rí sọ. ìwọ tẹ́ pé mo ló mú wá látàbúlé pé kó wá sí kókó wá rí tiẹ̀ ṣe pé wọ́n rí ṣe lẹ́kọ̀ọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ó dẹ̀ dé kó dèrè bí wàá gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́. bí wàá wí ìyàn ti rí lórí. bàbá tí bá ra aṣọ mo máa láti fóyè kẹ tí bá ra bàtà mo máa láti tí bá ra irun tẹ irú tẹ́wọ̀ yóò wọ́n tí bá làbọ̀ ara tiẹ̀. kí ni o kí ni. ìwọ náà ti ra nǹkan fojú èyí múlẹ̀ wá síbì kan kó tún gbogbo tó ṣe fún un ló jẹ́ kó ṣe ohun tó ṣe. ọmọbìnrin ti fìyà jẹ mí jù bàbá. ó tún wá gbọ̀kan mi ó tún wá pé pé fóyè kéwúrẹ́ ni mo ṣí ẹ̀ kò yẹ kó ṣe báyìí fún ó kéne kí lòun ṣe tó yẹ ò ṣe rí. èyí tó o tún sọ yóò ti sì tún mọ́rí ìlé kan káníkè ṣe pé oníkíni mo tún lè ní adáríjì ó tún wáá pè ó lórí láyà oníkíni ó sì. oníkíni kí lóun ṣe téèyàn kò ṣe rí. èèyàn tó bá wá ní kí láṣẹ láṣẹ ọ wòmí wò ọ̀rọ̀ ẹ̀ fẹ́ dàbí ìkóni tí wọ́n ní kó kó mọ́ ogun tó kọ̀ tí yóò gbọ́njọ́ tí ẹni gbàgbó tí ẹ̀fọ́ gbọ́dọ̀ hmm. ìkó wá rogun wọ́n dá gìrìgìrì wọ́n tún kòkó. dágbà hmm. o bí wàá ìdìbò lọ́la hmm. ah, wọ́n jà kọ́ mọ̀ pé mi dálé mọ fọ́ọ̀gù lọ́tọ̀ èmi adídáàrùn bíi ti ọ̀gẹ̀dẹ̀ wòmí wọ́n pagbe tòun táwọn wọ́n pàlù kó rẹ̀ tòun tó sùn èèyàn tó dọ́ rẹ̀ ò lóòrò ọ̀nà aago méjì ọ̀sán olùbá tí wọ́n fi kírun sí la ah, àbí sanwó. bí mo yẹ kẹ́kẹ́ ṣe ẹ̀ gbogbo náà nìyẹn bá mi ṣe bẹ́ẹ̀ ẹ bá mi ṣe bẹ́ẹ̀. èèyàn ò gbúdọ̀ níwù rẹ àbí kó níwù mí ní baba kíyà ọ̀tún mọ̀ jẹ́ ìyá kó ò gbúdọ̀ jẹ́ gúdúgúdú lójú bàtà. ẹ má jẹ́ kí ìyá yìí jẹ mí gbé ọkọ mi ò fẹ́ rí mi sójú báyìí mọ́. lọ́kọ tiẹ̀ gọ́gọ́. ó sì ní kí n kẹ́rù mi kí n bọ́ ta bàbá ẹni tí mo ṣe lò ó ah, ṣe é ọkùnrin mo ṣe é. ẹ ṣé bàbá mo dúpẹ́ ṣo orí lè tí mo fún ọ yóò bá ti délé ọkọ rẹ tó ní ò nífẹ̀ẹ́ rẹ mọ́ àbí ṣe àbórí ń ta ni ah. yóò nífẹ̀ẹ́ rẹ kọjá bó ti lérò èmi mo wí bẹ́ẹ̀ ah, wọ́n di ọmọ èmi adídánù bíi tàn gẹ̀dẹ̀ èmi e, adímọ́mí ìdí ọ̀gẹ̀dẹ̀. Ah, bàbá ẹ lọ́ra ṣúre o oore ní wọn o oore ní lọ́ra ṣúre. èmi èso oore tẹ́lẹ̀ ìkànnì máa ń ṣe ìwọ́pẹ́ ló sọ yìí fún mi. ìyóò ṣe wọn lọ́wọ́ tó lọ rè mú ọ wá látàbúlé ọmọdé kò tán o sì sọ bí o sọre o sọ gidi mọ́ lọ. mo ti ní wọn ò ní wọn ṣe kàmọ́ ni àmọ́ eléyìí wọ́n ṣe wọ́n tún dára sí ah! Ah! ìwọ ló pa ìyàwó ṣe bí ìyàwó yín lẹ pé arábìnrin. ọ̀rẹ́ ìyàwó mi ni. ah ah am I dreaming? ah ìyàwó mi ti kú. ah ó mà ga o. ọ̀rẹ́ ìyàwó mi tí àwọn mi mú wá látàbúlé ni. kí ló ń ṣẹlẹ̀ what's going on? am I mad? am I getting mad? kí ló ìwọ ló pa ìyàwó mi? ah. Ah, pásítọ̀ obi ó ní láti kú ni o eh, ah, ó ní láti kú. Ah, ọjọ́ wo fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o bí kò ṣe kó ronú pìwàdà o ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run ẹ máa ní sùúrù ni. kí ló ṣẹlẹ̀ sí mi what's going on kí ló ṣe mí ibo ni mo what what. madam. mi ò mọ rí from adam ìyàwó mi mọ. ara nǹkan táwọn èèyàn kan fi ṣe é ṣòro lélẹ́yìn wọ́n ní oore níwọ̀n tí ẹlòmí ò bá wá fẹ́ ṣoore àánú èèyàn burúkú ni wọ́n tún ṣoore fún yẹn tó fẹ́ẹ́ fi sùn wọn kò dẹ̀ yẹ ká máa sọ pé kéèyàn má ṣoore a gbọ́dọ̀ ṣoore bíbélì ló sọ o ó ní èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti tó kólúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣàlàyé bí bọ́lá túbọ̀ sùn ẹ ní láti take it easy ni o ah, ẹ máa take it easy ni ẹ jọ ẹ fi ẹ fi ara balẹ̀ ẹ ní sùúrù ṣẹgbọ́ a máa yanjú ẹ. Ah! Ehm, bọ́lá ẹ jẹ́ ká gbàdúrà fún arábìnrin fún ìdáríjì ẹ̀ṣẹ̀. òwe láyé pa fún wa. ìtumọ̀ wáyé kò máa yọ ẹ̀dá o. ẹ̀rọ ayé bí ẹja fura o ọ̀bọ yé kò yẹ nìkan o ẹgbẹ̀fà o ó mà ṣe o. táyà rẹ̀. adùfẹ́ adùfẹ́ abádùfẹ́ ni mò ń wò yìí adùfẹ́ fẹ́ lórúkọ mi báwo lẹ́yìn ṣe morúkọ mi adúfẹ́ èmi ni ìtúbọ̀sùn dáàdì tiwa ṣé o mọ̀ mí ni adúfẹ́. èmi rò pé fẹ́ bá mi rajà ni ojú yín níṣẹ́ ló dàbí pé mo mọ ojú yín àmọ́ mi ò lè sọ pé ibi báyìí pàtó. adúfẹ́ èmi ni nàá túbọ̀sùn dáàdì tiwa tó wá ṣọmọ lọ. sorry tó wá ṣiṣẹ́ nílé wa tó ń tọ́jú ọmọ mi tó ń dáná fún wa wo mí náà aṣọfẹ́ ló mọ̀ mí ni. Ah, èmi ò lọ sí mo nǹkan tó ń sọ yẹn ah. dáná fún yín báwo ọsàn lèmi ń tà ẹ bá fẹ́ bá mi rajà ẹ bá mi rajà dábàá dẹ̀ rajà kí n máa bá tèmi lọ èmi ò mọ yín o. Ah, adùnfẹ́ kò dé crap náà kí ló ń ṣe gbogbo ilé ìfowó betmark tó wà lẹ́nu ẹ̀ mo mọ betmark yìí náà mo dá ẹ mọ̀ ẹ́ adùnfẹ́ mi ò mọ yín rárá lóòótọ́ mò ń sọ pé ojú yẹn jọjú ẹni tí mo mọ̀ àmọ́ mi ò lè pléèsì ẹ̀ mi ò tiẹ̀ láì dí ara. lókè ìjọ ó máa ṣe nǹkan fún mi ṣé around yìí ló ń gbé. ìtòsí náà ni mo bẹ jọ mo fi ọlọ́run bẹ tí ẹsẹ̀ tí kọ́kọ́ mú mi dọ́dọ̀ ẹ̀ náà let me know your house let me know where you are. ṣòyìn ẹ̀ bóyá tá a bá ti dé bíbẹ̀ a máa jókòó a máa sọ. kí lẹ́yìn mú mi débi tó ń gbé please for God's sake. kí mú yín lọ sílé mi tí mò ń gbé ṣé fokùn sẹ́nu ni. báwo ṣe máa mú yín lọ mi ò mọ yín rí sẹ́ mi ò mọ yín rí o wàhálà ìfẹ́ máa pọ̀ mi ò mọ yín rí o. àti fẹ́ máa pretend náà tó bá tiẹ̀ jẹ́ pé èèyàn kan ṣẹ́ ẹ̀ tó fi di pé o lọ tó dágbére fẹ́ anybody okay i'm sorry on behalf of anybody ẹ èmi ni ìtúbọ̀ sùn dáàdì tiwa. mi pretend mo mọ yín sẹ́ẹ̀. àdùfẹ́ ó gbọ́ mo fi ọlọ́run bẹ̀rẹ̀ o ní intention láti harm jọ máa bọ̀ nínú mọ́tò let's just go to your house. mi ò lè harm ẹ kò mí àbí it is me túbọ̀ sùn dáàdì tiwa mi ò lè ṣèkà fún ẹ jọ nítorí tọ́lọ́run let's just go to your place eh? John, please let me jẹ́ kí n bá ẹ gbélé sẹ́yìn jọ wá wọlé please for kò máa yọ pẹ̀dá o. ẹ̀rọ ayé bíi. Daddy. Yes. Ó ní àwọn nǹkan tí mo máa like láti bá yín sọ. Okay, I'm all ears. I wish to have someone I can call my mother again. Hmm. Mo fẹ́ kẹ́ remarry. Ẹni tó dẹ̀ wù mí kẹfẹ́ ni àǹtí àdùfẹ́. Daddy, don't say anything. Come to think of it, she acts like mom. Ẹ̀yin náà lẹ́dẹ̀ máa ń sọ pé tó bá dáná, oúnjẹ wọn máa ń taste bí oúnjẹ mọ́mì. And besides, gbogbo bí ẹ̀ ṣe kí n ráyè attend PTA meetings and some other things, she can actually fill in that gap. And then, she has been very, very nice to me. She takes good care of me. She sings me to bed just like mommy do. But she feel pé <laughs> Adufewa <laughs> me the best person for me. Yes, daddy. I know you miss mommy. And I'm very, very sure she's the perfect woman for you. Okay let me ponder over it. I think we will revisit this discussion again. But for now, just give me time. Shubo. Okay, Daddy. <sighs> so, Kleje. kò sí níbi your jàre. àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ o àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ o má má ṣe lògùn má mọ àṣírí tó sàn kó sọ́jà o rárántí kó lè mára lé. ẹ ra yes sir. àkójọ mẹ́ta o. yes sir. àṣà o ẹni dàgbàyà mm, àgbàyà adé dalẹ iṣu ọmọ àtúbọ̀ jìnnà fún yín jẹ dáàdi kò sí nǹkan méjì tó gbé mi wá síbí báyìí bí kò ṣe ọ̀rọ̀ àdùfẹ́. àdùfẹ́. bẹ́ẹ̀ ni sá àdùfẹ́ wù mí púpọ̀ ó wù mí kí n fi ṣàyà mo dẹ̀ ti bá sọ ṣùgbọ́n ó ní wípé ah, kóun tó lè fi òun tẹ̀tẹ̀ a máa need láti yọjú sí ọ̀dọ̀ yín nǹkan tó gbé wa débi gan-an nìyẹn torí bó ṣe wà yìí ọmọ gidi ni ọmọ alálùbáríkà ni ó dẹ̀ wù mí kó pẹ́ lọ́dẹ̀dẹ̀ ní títí dọjọ́ alẹ́. àdúpẹ́ fọlọ́run inú mi dùn ayọ̀ tèmi náà dẹ̀ kún ẹ̀yìn ò ọmọ mi a fún ẹ. Eh, ọkọ ọba ìdábà ò ní ṣá ọba tí ń fa lọ́tún tó ń fa lọ́sì àmà tó ra wọn. àmín. èèyàn mọ̀ sí ẹ̀rọ pàwà náà mọ̀ <laughs> nígbà tó ti fọwọ́ kọ ọmọ mi wọlé ni mo ti mọ̀ pé dájú jáka kò ní yẹ lọ́rọ̀ ìfẹ́ tó máa wà láàrin ó dẹ̀ dá bẹ́ẹ̀ ó tẹ́ mi lọ́rùn torí ìfẹ́ tá à ń wí gangan ọlọ́run ló ní ibi tí ìfẹ́ bá dẹ̀ ti wà ọlọ́run ló wà ń bẹ̀ hmm. inú mi dùn abẹ́ bó tilẹ̀ kò rí mo ní nǹkan báyìí náà là ń jẹ́ kó ṣe àbífẹ́mi náà dẹ̀ ti dàgbà ó mọ nǹkan tó fẹ́ ó mọ nǹkan tó wù ú lóòótọ́ ọmọ mi ni èmi ni mo bí ṣùgbọ́n tọ́rọ̀ bá ti rí báyìí òun náà gbọ́dọ̀ ní nǹkan tó máa sọ sí i àdùfẹ́. bàbá mi ọ̀rọ̀ lọ́gbọ́n tí arákùnrin sọ sílẹ̀ yẹn ṣé ó wù ẹ́ lọ́kàn láti fi arákùnrin yẹn ṣe adé orí kó fi ṣọkọ látọkùn ẹ̀ ó wá látọkùn ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe sá lóòótọ́ kí n má parọ́ ó wù mí àmọ́ nígbà tó bá mi sọ mo sọ fún wí pé nǹkan tẹ̀yìn bàbá mi bá ti sọ ni màá ṣe tẹ bá fàṣẹ sí i màá ṣe àmọ́ tẹ bá ní rárá rárá náà ni. Ah. ẹ̀bẹ̀rẹ̀ nǹkan ọlọ́mọ mà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ hàn ó jẹ́ pé tèmi náà ló yọ̀ǹda fún mi ah. á dà fún ẹ. àmín. àdùfẹ́ ò ní sórí burúkú. àmín àmín. mo bá bí igba ọmọ báyìí gbogbo wọn ọ̀rẹ́ rẹ ni wọ́n sì kalẹ̀. àmín. ọ̀pọ̀ ah, ọmọ ní í ṣe àdùfẹ́ ọmọ olódò ọmọ olódò ńlá rẹ̀ ọmọ ayọ́ṣẹ́ṣẹ́ ọ̀dẹ́mọ́ra ọmọ ńlá yé ah, inú mi dùn ẹ̀yìn mo wá fàṣẹ sí i ah, nígbà tó ti wọ́n báwọn nígbà tó ti wọ́n ẹ bẹ́ẹ̀ ẹ mo ti fàṣẹ sí i ah. ẹ máa bẹ̀rẹ̀ àníyàn nìṣó. ẹ ṣe gọ́dá di ìdẹ́kùn ọlọ́wọ́ àtẹ̀ṣe lọ́rẹ̀ ara yìí kalẹ̀. ẹ ṣe gọ́dá. ẹ̀yin ṣùgbọ́n ọ̀rẹ́ wa o ti wá wọlé ilé ti délé ẹ̀ ìgbà tó bá wọ̀n ẹ̀ báyìí ló láǹfààní àti wà ìrìn tún sì kẹ́kàn kódà ó tún jẹ́ ẹ̀kan lọ gbogbo ìgbànirin ẹlẹ́dẹ̀ yìí. Ah. <laughs> ẹ ṣe gọ̀ọ́sà ẹ̀lẹ́ inú mi dùn ẹ̀yin àbí. ní o dáadé ẹ má ṣe yẹn ẹ má ṣe yẹn. ó wà lẹ́ẹ̀dẹ̀ o. ẹ má ṣe yẹn <laughs> ẹ ṣe gọ̀ọ́sà ẹ ṣe ẹ ṣe gọ̀ọ́sà. ẹ̀rù ayé bí. ẹja o o ẹgbẹ̀fà o ó mà ṣe o. labalábá fò lọ ní tiẹ̀ kò má mú pàṣọhun akọ́gíyá. ẹ̀yin èèyàn inú la èèwà o a ò máa mẹ́ni tí ń dọdẹ wá kiri tó súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹyẹ wa ò ní fò síbi tán tí ń sọ kò pẹ́yẹ o ah, ó gbẹ́ mi sókè lálá ó mà ṣe o ah, ẹbí wa darí wù mí òwe láyé pa fún wa. ìtumọ̀ wáyé kò máa yọ̀ pẹ̀dá o. ẹ̀rọ. be. ẹ̀dá ní kàkíyèsí o ẹ wojú ayé lóde ah, mo mà ṣe o báwo bá ayé bí. ayé ń bẹ nínú ayé o. ẹ jẹ́ fúnra o ọ̀bọ̀ yé kò yẹ kó ẹgbẹ̀fà o ah. ó mà ṣe o. kádàrá ń bẹ akúlẹ̀yọ̀ ń bẹ bá ṣe wáyé wá rí lára bí ẹ̀dá ò ní ṣòwò nǹkan kọ̀ọ̀kan máa tún ní gbẹ̀yìn o má ṣe lògùn màmọ́ o mo bẹ́ẹ̀ rí fẹ́ ènìyàn bàbá débi ṣàyè lùgàn sí a ó sáré a ó sáré bàbá débi ṣàyè lùgàn sí a ó rí fàyè o ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ àṣírí.